Kasi ọmọdé jòjò ètò ẹ̀. kásì ọmọdé jòjò ètò ẹ̀. ọ̀rọ̀ ẹ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń dé jòjò. àkàrà àkàrà tá a bá fepo dín a kì í pè lákàrà elépo epo re irú epo wo leléyìí epo sebẹ̀ ni epo kẹ̀tẹ̀ wà ògèrè epo wà epo epo rùn wà epo tó wà nìyẹn téèyàn bá ti fẹ́ mọ epo gidi téèyàn bá ti rò tá a bá ti rò pọ̀ báyìí wọ́n á tọ̀ wò ẹnu náà ti máa fi mọ̀ pé epo tí òrùn ní tara ẹ̀dẹ̀ dà. kí leléyìí. irú. irú irú wo ló wà. wóró wà fẹ̀tẹ̀ wà òbèsèrè náà dẹ̀ wà nínú àwọn irú náà láti máa ń yọ òbèsèrè wọ́n máa ń jẹ lásán náà. irú tá a fi ń ṣebẹ̀ ló ti ń wò yìí ṣùgbọ́n àdúrà kan wà tí wọ́n máa ń firú gbà wọ́n ní irú kí leléyìí kò ní jẹ́ tiẹ̀ màmá sọ́jà yín ni ok alábàágbé lẹ̀ ń ṣe èló lẹ wá fẹ́ gbà fún ìtẹ́gbé yìí báyìí. máa fún mi ní múrí márùn. èló. múrí márùn. múrí márùn mélòó lẹ wá ń gbé lójúmọ́. ẹsẹ̀ ń dùn mí wọn bá mi bá lè gbé nígbà gbẹ̀ méjì máa la jókòó ojúkùn mi ìṣe pọ́nkì. bó lẹ̀ ń gbé. òkè àlejò. lẹ ti ń wá látòkè àlejò wá ṣàrùn bí. ẹ má wá ń pa tó èlò lọ́jọ́ ọjà. iye nígbà yẹn sẹ́mi kò ṣeé ṣiṣẹ́ gbàmílẹ̀ papọ̀ mẹ́rin ẹ̀ta gbàmílẹ̀ pa méjì àbí. ẹ bá mi gbàdúrà fóbìnrin kan tọ́lọ́run mọ̀ ó kọ́kọ́ daṣọ àṣíríbò yìí ná àtúnṣe wàá fún yín lówó. kò ní pàdé àgbà kò kò ní gbọ́mọ gbìn ọlọ́run lẹ́dùnmá kò ní jẹ́ kó fọmọ ṣàwàtì kò ní làálẹ̀ ọ̀dẹ̀ kò ní rárin ra lágbára ọlọ́run iṣẹ́ ọwọ́ rẹ̀ á tó jẹ kò ní ráre kò ní ṣoṣì kò ní tọrọ jẹ. ẹ bá ń gbàdúrà fún Margaret olúwa ló ṣèyí ènìyàn kọ. Margaret olúwa ló ṣèyí kò ní ṣàárẹ̀ wọn ní gbé lọ fisibítù kò ní rà pàpàǹdodo wọn ní gbókù rẹ̀ jáde nínú ilé lágbára ọlọ́run. bí ọjọ́ mélòó kan ni mo wá sí ọ̀dọ̀ àkọ́bí àyìnlá ọmọwúrà ọmọ afúsátù ẹlẹ́ni tó jẹ́ ìyàwó àkọ́kọ́ eégún magají àyìnlá ọmọwúrà mo sì wá lọ́jọ́ náà mo ní mo fẹ́ kẹ́yìn èèyàn bá mi ra ẹni pé kí wọ́n bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn lẹ́ni ṣùgbọ́n lọ́jọ́ yẹn ni mo tún rí arábìnrin kan bí arábìnrin yẹn gbégbèjì dání wọ́n gbégbèjì wá kí mi bóbìnrin yẹn ṣe gbégbèjì wá ni mo fún lówó lórúkọ Táíwò Òjìkùtù ẹnìkan bá wètò yìí láti ìlú òyìnbó ló bá ní Mr. Cass mo fẹ́ kẹ́ ẹ bá mi fún ìyá àbejì yẹn ní owó wípé oṣù tó bímọ lèmi náà bímọ ìyá àbejì ẹ̀yin dà ló bá ní kí n fún obìnrin ní twenty thousand naira twenty thousand náà rèé o tí ẹnìkan fi rán mi sí ìyá àbèjì tó ń gbèbèjì wá kí wa ẹgbà ẹ jẹ́ kémi gan gbèbèjì ẹ jẹ́ táyé dà táyé dà ẹ jẹ́ kí n gbé táyé ìyá mi táíwò òjìkùtù èjìrè òyìnlá kí ẹdún jọ bí ọba ọmọ ìyá yìí láti New York City náà ti wá lára àwọn tó ń dá sí ètò mi láti bí ọdún mẹ́ta àwọn ló ní gbogbo ibi tí n bá ti rí ìbejì kí n máa bá wọn fún wọn lówó láti bí ọdún mẹ́ta tá a ti ń ṣètò yìí ìjẹta ni mo ṣe fojú kan ìyá òjìkùtù kí ló wá ṣẹlẹ̀ nílé ìyá òjìkùtù kí ni ìyá òjìkùtù sọ nípa débísí àbíbá àtàdébùtú kí ló ń sọ nípa alájà Sekinat Lawal kí ló ń sọ nípa bàbá kan tá a pàdé ní Ṣàgámù níbi tó ti ń roko kí ló ń sọ nípa Ọlámídé Sulaimon gbogbo ẹ̀ lẹ́ máa wò láìpẹ́ yìí ṣùgbọ́n dọ̀ àkọ́bí Àyìnlá Ọmọwúrà mo wá báyìí mo fẹ́ wá béèrè ṣáwọn èèyàn rẹ ní ó tiẹ̀ níròyìn ayọ̀ kan tó fún mi ṣùgbọ́n mo kó twenty thousand fáwọn tán ni fún wọn gbogbo ìwọ tó wá ń wò mí ó ní mọ sàárì ọmọ ohun tó mú kán gbèyàn wá sórí social media wá tọrọ owó kò ní jẹ́ tiẹ̀ obìnrin yóò tọrọ owó lọ́mi o èmi fúnra mi ni mo rí wọn tí mo fún wọn ọ̀pọ̀ èèyàn kì í mọ̀ pé mi gan nídìí owó níbi oṣù mẹ́rin sẹ́yìn ni mo ní mo fẹ́ one million mo fẹ́ ra irinṣẹ́ ẹnìkan péré ló fún mi fifty thousand síbẹ̀ ìyẹn ò dí mi lọ́wọ́ láti má tẹ̀síwájú láti mú dùnrún báwọn èèyàn má gbé ṣòro wá bá mi o èmi kì í ṣọlọ́run mo ní tèmi náà o bẹ́ẹ̀mi ṣe ń ṣètò báyìí kí nǹkan rẹ nìkan tó ní Mr. Kasire kí ni tẹ́ ẹ fẹ́ èmi náà fẹ́ ra irinṣẹ́ ìgbàlódé láti mú kíṣẹ́ ìkó tún dùn one million ló dẹ̀ máa ná mi béèyàn fifty bá láwọn fẹ́ fún mi ní fifty fifty thousand ó ti tó one million ṣùgbọ́n gbà tí mi ò dẹ̀ rí ìyẹn ò ní kí n sinmi orí tèmi tọ́lọ́run lò mí fún má gbé ṣòro wá bá mi tó o bá lè bless mi má stress mi o àkàrà tá a bá ti fepo dín a kì í pè lákàrà elépo o ìyá àbèjì ẹ gbàdúrà fẹ́ni tó fowó ránṣẹ́ sí yín. ọlọ́run á bá mi bless wọn o ọlọ́run á bá mi ràn wọ́n lọ́wọ́ o àwọn á máa gòkè o wọn ní wálẹ̀ o oore tó ti ṣàtúmọ̀ máa tẹ̀síwájú sí ni o ọ ṣe mo dúpẹ́ gan-an. màá mẹ́rin àbọ̀ nínú ẹni tí mo ní káwọn èèyàn rà pé kán bá mi fún àwọn arúgbó mo ní kán bá mi gbé kan fún màmá yìí màmá ẹgbà ilé yìí obìnrin kan tí ọlọ́run mọ̀ ẹ bá mi gbàdúrà fún un tó ń jẹ̀dùn ọkàn ẹ̀ kọ́lọ̀ ń bá yanjú ẹ̀. olúwa gbàdúrà rẹ̀ olúwa gbàdúrà rẹ̀ olúwa kó wà pẹ̀lú rẹ̀ olúwa wà pẹ̀lú rẹ̀ kó má fi ṣẹ̀ṣẹ̀ láàyè rẹ̀ gbogbo nǹkan tó fẹ́ kó má ṣe ru olúwa kó bùkún. màmá ẹ gbà ẹ máa tún fi lè sùn èmi ò mẹ́ni tó ra o ṣùgbọ́n mo ní káwọn èèyàn bá mi ra ẹní wọ́n fẹ́ fáwọn èèyàn lọ́jà irú kí leléyìí kò ní jẹ́ tiẹ̀ ẹ gbà Margaret olúwa ló ṣèyí ènìyàn kọ́ olúwa Margaret olúwa ló ṣe olúwa kó ràn lọ́wọ́ kólúwa ràn lọ́wọ́ kólúwa bùkún nínú rẹ̀ ẹsẹ̀ rẹ̀ kó má kàgbákò lórí ọmọ kó má kàgbákò gbogbo nǹkan tó ń fẹ́ ní orúkọ Jésù kó yá kó ṣe fún un. arábìnrin kan tí Ọlọ́run mọ̀ ohun tó ń jẹ́dùn ọkàn ẹ̀ kọ́lọ́n bá yanjú ẹ̀. aṣoríire alálùbáríkà nǹkan ní ṣe Ọlọ́run àbá ṣe dáyọ̀ kò ní rí wàhálà kò ní rí dààmú kò ní sunkún alẹ́ kò ní sunkún ọ̀sán ìwọ náà ò ní rà nìrà ayé ò bínú ẹ. Margaret lélẹ̀ olúwa ló ṣèyé nìyí. ò ní ayé ayé ò bínú gbogbo yín gbogbo yín lẹ́ṣoríire ẹ̀ẹ́dàlùbáríkà alájà Sekinat làwà tí n bá ti ní ajá mi ẹni ó ń tún ẹ́ ó dùn máa mi ga níbo lẹ ti gbọ́ ó dùn máa mi ga ẹ́ nínú rédíò ah, jẹ́ ń bá yà mí ya fọ́tò ajá mi ó ń dùn ajá mi ìyá mi arábìnrin kan ni mo wá bá lọ́jà yìí o ọmọ afúsàtù ẹlẹ́ni tó jẹ́ àkọ́bí eégún magají àyìnlá ọmọwúrà àyìnlá Tìkì ó jẹ́ ká mọ̀ pé òun ni bàbá kúbúrà ṣùgbọ́n béèrè náà rèé èèyàn mélòó ló mọ̀ kúbúrà ṣùgbọ́n ọlọ́run fọwọ́ tó èmi lọ́kàn pé wá ọmọbìnrin tó ń jẹ́ kúbúrà lọ kí ló ń tà jẹ́ káwọn èèyàn dá sí ayé ẹ̀ ìròyìn tí mo sì ń gbọ́ ń pa inú mi ń dùn ọlọ́run má yọwọ́ lọ́rọ̀ mi o ẹnìkan wá fowó ránṣẹ́ wọ́n ní ọmọ Àyìnlá Ọmọwúrà ṣe máa máa lo fóònù tí ò ní WhatsApp wọ́n bá fowó ńlá ránṣẹ́ tán nìkan ra fóònù. ẹ jọ̀ọ́ ṣé ẹ mẹ́ni tó ń kọrin yìí ṣá tiẹ̀ ṣe lẹ̀ òun ló ń jó sí yẹn o wọ́n á béèrè pé kí ni bàbá tiẹ̀ ṣe táyé rántí. bí bàbá tiẹ̀ ò bá tiẹ̀ ń ṣolórin ṣé tán bá dárúkọ bàbá tiẹ̀ ṣáwọn èèyàn tó wà ń bí a fún ohun tí bàbá tiẹ̀ ṣe lẹ̀ òun ló ń jó sí yẹn. ìdára ò kán gbà ó. ẹ mọ̀ pé afúsátù ọmọlé ẹlẹ́ni nìyàwó àyìnlá ọmọwúrà àkọ́bí eégún magajire mo ní kó o bá mi ra ní ìṣẹ́ èmi tí mo ní kó rà ó ní ohun tí mo rí mo wá wá lónìí ẹ̀yin tẹ́ ẹ̀ tí rẹ ní ìtẹ́lẹ̀ ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí rà báyìí èní lọ́jọ́ ọjà wọ́n ti ń pín nínú ẹ̀ tó bá tún di ọjọ́ márùn-ún wọ́n tún máa nájà míì tó o bá ti bá mi ra ẹ níyì lọ́wọ́ àkọ́bí Àyìnlá Ọmọwúrà tó o sì ń gbádùn orin eégún magají kò pé ìwọ náà bá mi rà wọ́n ní ẹni kan one thousand wọ́n ní ẹni kan two thousand wọ́n láwọn kan two five mélòó ló wá fẹ́ rà ká nípa Àyìnlá Ọmọwúrà wà láyé ṣé bó lè gbìn sínú ayé ẹ̀ kò sí ohun tó burú tó bá ń gbìn sínú ayé ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ tún lélẹ́yìí àwọn ọmọ eégún magají pọ̀ kódà tó bá di oṣù tó ń bọ̀ alimot ọmọwúrà náà fẹ́ ṣe ọmọwúrà dé lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n èyí tí mò ń ṣe lọ́wọ́ báyìí tán gbélé mi lọ́wọ́ òun ni ti àkọ́bí àyìnlá ọmọwúrà wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ti ránṣẹ́ àtàwọn míì tó jẹ́ pé bọ́n ṣe ń wò mí lónìí tẹ́rì jọjọ ọjà tí wọ́n ti ń pín un tẹ́ rà yìí tí wọn náà tún fẹ́ rà tó fẹ́ bẹ́ẹ̀ fún àwọn èèyàn àdúrà tí mo sì fi gbàré o ẹ lọ mẹ́ni wá ẹ jẹ́ kán sìnkú ẹ̀ báyìí kò ní jẹ́ tiẹ̀. ẹ sáré lọ rẹ ní wá ká fi gbé e sórí ilẹ̀ bóyá kára ẹ fi tutù kò ní jẹ́ tiẹ̀ bámi ràn kán bá ń fáwọn arúgbó. ẹyin gbogbo ọmọ nàìjíríà ẹyin olóòtú ètò yìí mo kí yín lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ tèmi ó dúpẹ́ lọ́wọ́ yín olúwa wà pẹ̀lú yín o bẹ́ẹ̀ ṣe ń fẹ́ tèmi tẹ́ǹfẹ́ ti bàbá mi tẹ́ǹfẹ́ ti gbogbo àwọn ọmọ Àyìnlá Ọmọwúrà olúwa fẹ́ ti yín olúwa máa rántí yín sí rere àwọn tó láti ìlú òyìnbó láti Canada wọ́n ti pè mí láti ìlú ẹ̀yìn Amẹ́ríkà wọ́n ti pè mí tó owó lórí ètò wà pẹ̀lú gbogbo wọn gbogbo nǹkan ti dánú nǹkan wọn kò ní padà dìbànújẹ́ katinati tó a máa lọ láyọ̀ a máa bọ̀ láyọ̀ iléeṣẹ́ kò ní í jóná bí ò ní nítorí pé ó ṣe mí lóore gbogbo ẹ̀yà arúgbó lọ́jà ní orúkọ owó tó ń sẹ́ǹdì sí mi mi ò gbọ́dọ̀ ná ọyẹ ètò kẹ́ máa gbẹ ní. sórí ìwọ tó bá sì ń wò mí tó o sì fẹ́ bá mi dá sí ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè ẹ súnmọ́ bímọ ta ni bàbá yín. àyìnlá ọmọwúrà. ta ni ìyá yín. afusatu. níbo ni màmá yín wà báyìí. ìyá mi ti kú. ẹ níbo ló sùn sí. ní ni. níbo ní toko. nílé àyìnlá ọmọwúrà ṣé kì í ṣe àwọn nọ́ọ̀sì sẹ́gbẹ̀ẹ́ Àyìnlá Ọmọwúrà. òun àwọn nọ́ọ̀sì sẹ́gbẹ̀ẹ́ ìyá mi lẹ́gbẹ̀ẹ́ Àyìnlá Ọmọwúrà. lẹ́gbẹ̀ẹ́ bàbá yín eh, lẹ́gbẹ̀ẹ́ bàbá mi. ìyá yín nọ́ọ̀sì sẹ́gbẹ̀ẹ́. nọ́ọ̀sì sẹ́gbẹ̀ẹ́ bàbá mi. ìyẹn ni pé five and six ni wọ́n. bẹ́ẹ̀ni. àbígbẹ̀yìn afúsàtú ẹlẹ́ni rè ẹ̀yẹn ni pé ìyàwó Àyìnlá Ọmọwúrà àkọ́kọ́ àbígbẹ̀yìn wọn rè àkọ́bí rè àbígbẹ̀yìn rè ẹ̀ ni mo sàárè wọn ẹ̀yin náà ẹ bá mi kí àwọn èèyàn ọlọ́mọ Àyìnlá lẹ́yìn náà ẹ kọrin dáàdi yín kan múlẹ̀lẹ̀ múlẹ̀lẹ̀ amúlẹ̀lẹ̀ wò bọ́mọdé bá múlẹ̀lẹ̀ amúra ìsùn fẹ̀rẹ̀ kílẹ̀ ó tó mọ́ ó apá ẹ̀ àpọ̀jù tán lọ́wọ́ tá ò rí di ọmọ adédìgbà. èmi kì í ṣolódì wọn o àgùntàn ònólódì lọ́jà ewúrẹ́ ònólódì lóde àwọn làmúgbọ́rọ̀ dùn ẹ máa bínú a ti mọ̀ pé kẹ́ni mẹ́ẹ̀ẹ́nú nìran tó bí wọn a ti mọ̀ pé ká mà ní nìran tó bí wọn kálá ojú òran sìgá ẹ̀rọ nu ò ní dùn lọ. ẹ tó wọ ẹni tìyẹ tó kẹ́ẹ̀ tó sọ̀rọ̀ dètí tó á pẹ́ kẹ́ẹ̀ tó sọ pé màálù níṣẹ́ ọmọ ewúrẹ́ o irọ́ yín pátá irọ́ yín pátá àṣà ò ní gbé pẹ́pẹ́ yẹ ṣe é mọ́ àṣà ò ní gbé pẹ́pẹ́ yẹ ṣe é mọ́ káṣípa tó jòlú wa pẹ́ bílí sábà ń bẹ láyé àṣìpa bàbá ń bẹ láyé àṣìpà kò ní í dolú. ẹ wo màmá yìí ta ni màmá yìí. ìyá mi ni afusatu ọmọ onílẹ̀ lẹ́ni àbẹ̀jẹ̀. ọkọ abuta ọmọ nílẹ̀ ẹlẹ́ni ọba nílẹ̀ orin àyìnlá dàrá bàtà ẹ fẹ́ sọ̀rọ̀ ẹnìkan tó ní fóònù. Mm, láti Canada ni ó sábà mi sọ̀rọ̀ mi náà bá sọ̀rọ̀ ọ̀dẹ̀ náà fẹ́ rẹ̀ ní ọ̀dẹ̀ fi ten thousand ṣọwọ́ náà fẹ́ rẹ̀ ní pé kí n fáwọn arúgbó mo ní ó dáa ó ní ṣé mo ní WhatsApp mo ní mi ò fóònù láyé mi tẹ̀ fi bẹ́ẹ̀ gba tiẹ̀ àwọn náà fi kí n gba tiẹ̀ o pé kí n fi ra fóònù náà ó ní tí n bá rà máa mọ bí wọ́n ṣe ń lò ìyá ọrẹ ló ń jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olúwa wà pẹ̀lú ẹ̀ a máa lọ láyọ̀ a máa bọ̀ láyọ̀ bí gbogbo wọn ṣe nífẹ̀ẹ́ bàbá mi olúwa nífẹ̀ẹ́ wọn ògbó wọn máa máa bú sí ni kò ní lọ ọlẹ̀. nígbà tí màmá ẹ fi ohun tó fẹ́ gbọ́ ìránṣẹ́ o ní láti mọ bínú mi ṣe dùn. hello ẹ káàsán o kasinati ẹ káàsán o wọ́n ń dúpẹ́ inú mi ń dùn olúwa dùn yín nú àdúrà yín tó ti gbà kò ní bàjẹ́. Ah, ẹ dẹ̀ gbé mi sí gbogbo àgbáyé ẹ gbéṣẹ́ mi sí gbogbo àgbáyé gbogbo wọn ń pè mí lọ́tún lọ́sìn London Canada America Abuja wọn dẹ̀ ń pè mí wọn dẹ̀ ń sẹ́ndì ohun tí mò owó tí wọn máa fi ra ohun tí mò ń tà wọn dẹ̀ ń sẹ́ndì ẹ̀ àpò òṣùnà mi ó kún tí yóò ní ìbàjẹ́ láéláé ayé ò wà ní rí mú o ayé ò ní rí mú ọ̀nìrán ọmọ yín mú ọ̀nìrán ìyàwó yín mú lágbára ọlọ́run ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ilé iṣẹ́ yín kò wá. ìbéèrè kan máa fẹ́ béèrè ẹjọ́ máa ṣẹ́yìn lẹ ránṣẹ́ pè mí. rárá o ìránṣẹ́ pè yín o. tó bá wá ń wo ètò yìí báyìí ẹ̀mí mi ní kẹ́ bá mi dá sí i ṣé borí àwọn kan tán ti fún lónìí tán ò fọkàn sí mo dẹ̀ ń sọ fún ẹ pé wọ́n tó bá mi rà sẹ́ẹ̀ wọn ò ní lọ rẹ ní wá sìnkú ẹ̀ báyìí bá mi dá sí i ẹ máa bọ̀ màmá kan ni mo rí ẹ wá ẹ wá aṣọ tó wà lọ́rùn màmá yìí ló jẹ́ kí n pè wọ́n màmá ṣé inú aṣọ wa tá a pín kọ́ lélẹ̀ yìí. ó ní. n tí mò ń sọ ni. tẹ́ ẹ̀ ti ràn. mo ti ràn mo ti ràn. ìwọ tó máa ń sọ pé kí ni Katsina ti ń faṣọ ṣe lára tí mò ń fi ṣe rè. <laughs> àràkún laṣọ gbági ṣé ìkánkọ́ la máa wọ̀ débẹ̀. mo dẹ̀ sọ fún ẹgbẹ́ inú aṣọ tó ń ra yẹn lèmi náà fi ń rí nǹkan kan ìwọ tó ń sọ pé aṣọ wọ́n nídìí aṣọ náà tó bá fún mi lówó tàbí oúnjẹ tán bá jẹ tán tó bá ti tán tán nìyẹn ṣùgbọ́n aṣọ yẹn ṣe bóun mo rí nsìn ṣe bóun mo rí tí mo rí gbé lógo wa ni ǹjẹ́ gbogbo ìwọ tó bá ń bá mi dá sí ètò yìí ọlọ́run á daṣọ àṣírí bòwọ́ náà ó ò dẹ̀ nínú òwò ọjà láyé ẹ. ìwọ tó sì fẹ́ bá mi ra níyì ó sì lè bá mi ṣe bẹ́ẹ̀ obìnrin kan tọ́lọ̀ mọ̀. obìnrin kan tọ́lọ̀ ń mọ̀ tọ́lọ̀ ń bà sí òun náà ẹ ṣé o ẹ ṣé o. iṣẹ́ ẹ̀jẹ̀ kó máa gbòòrò iṣẹ́ ẹ̀ má jẹ́ òdojúrú alọ́ àti bọ̀ ẹ̀ máa pamọ́. a dáa fún wọn o a rọ̀ wọ́n lọ́rùn o a tún wọn yá o. gbogbo ìwọ tó bá mi dá sí ọ̀rọ̀ ẹ níyìn ayé ò ní gbé ẹ síta sa ẹ sínú òrùn wọ́n tún fẹ́ tún àkán nọ́mbà wọn sọ ń wọ́n á tún tẹlifóònù nọ́mbà wọn sọ mo fẹ́ kẹ́ ẹ tún sì bá mi dá sí i ó gbàdúrà fún gbogbo ẹ̀yin èèyàn olólùfẹ́ olúwa nífẹ̀ẹ́ yín o àdúrà yín á o gbogbo ohun tẹ́ ń tò kò ní rọ́ o ẹ ní rí wàhálà o. Kuburat onda anigilaje Wema Bank zero two three three eight one two nine seven three òun làkàn nọ́mbà wọn ẹ lè tún bá wọn sọ̀rọ̀ whatsapp o ọmọ ìlànà ọmọ òwúrọ̀ yìí kọjá bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá bá wọn sọ̀rọ̀ lórí whatsapp sísísì ni wọ́n o bọ̀mí ò sọ fún ẹ pọ́n wọ́kọ́ o àkọ́bí eégún magají rè bó bá fẹ́ rí wọn lórí whatsapp tó bá ti pe fídíò kọ wà á máa rí wọn bẹ̀ ṣé tẹlifóònù yìí rè lókè zero seven zero six seven four zero five one three seven gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ bá mi dá sí ojú òní tì yín má gbàgbé pé tó bá di ọjọ́ Tuesday tó ń bọ̀ yìí o wọ́n ti sọ fún gbogbo ọmọ Nàìjíríà pátá wípé ká gbààwẹ̀ ogun ò ní jà wá ńlẹ̀ nàìjíríà ìwọ tó bá lágbára ẹ̀ gbà ìwọ tó bá sì lágbára ẹ̀ fọkàn bá wa gbà kí ọlọ́run jọ kó má jẹ́ kárógun nílẹ̀ yìí ọjọ́ tíze yẹn kan náà lẹ́ máa rí bàbá wa Papi Lolo ìkejì Jacob nínú tó ń ṣe fíìmù ohun tójú bàbá náà rí ẹ fẹ́ wò lórí ètò yìí àkàrà tán bá ti fi epo dín a ò lè pé lákàrà elépo ṣúgà lélẹ́yìí ọlọ́run ló sì fi kún fáyà kan sí i jésù olúwa wa. pápì lolòrè o èkejì jacobu àtàdẹ́rùpọkọ̀ kàsínàtì fẹ́ lọ bá pápì lolò ní ọjọ́ kejìdínlógún nínú oṣù keje nílé wọn a fẹ́ lọ béèrè ohun tójú wọn ti rí. lórí kàtàtì ṣúgà wà facebook ni o ní on the eighteenth that is Tuesday, July of this month. ṣé sójà nìwọ yìí náà. dáadáa. mo fẹ́ sọ fún yín nípa egbògi kan tó ń ṣiṣẹ́ fún liver problem kidney problem ọ̀pọ̀ èèyàn ló wà tó ní ìpèníjà ẹ̀ béèyàn bá máa tiẹ̀ lọ ṣe àwọn text tàbí ìnáwó kan lásán tó ń bá fi wọ́n sórí dialysis ṣe mọ itan náà ṣá oògùn kan wà tó ń jẹ́ láàlá bita tea ṣórílá haulabitati yìí ó ṣiṣẹ́ fún kidney problem ó ṣiṣẹ́ fún liver problem ó ṣiṣẹ́ fún tó ń jẹ́ prostrate ẹni tí ò lè tọ̀ dáadáa egbògi tiwantiwa ni o àwọn kan tiẹ̀ ti lò gan tán ríṣẹ́ ìdí nìyẹn tèmi náà fi bọ́ta láti máa sọ fún ẹ̀ pa ẹ̀ sórí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester pátá ẹ lè rí lá haulabitati ní àdírẹ́sì tẹ́ fẹ́ gbọ́ yìí. number forty five Middleton Garden manchester m twenty four one ab number five middleton garden manchester m twenty four one ab tàbí kẹ́ ẹ pè àwọn tẹlifóònù nọ́mbà kan fi sórí screen. ṣùgbọ́n ìtẹ́ bá fẹ́ pè wọ́n báyìí láti bá wọn sọ̀rọ̀ nílẹ̀ nàìjíríà ẹ lè pè zero eight zero three three one nine four three five five. Nigerians, Africans, Americans, everybody, anywhere you are, we are doing this with Kasnati Sugar, our accredited affiliate in Nigeria. Petrol tí wọ́n, kerosene tí wọ́n, ẹ sì fẹ́ máa dí owó tẹ ẹ ná lórí àwọn ní ìkù, ẹ lo FFS. kàn sí ilé iṣẹ́ Katsina sí sugar tó wà ní su three Dorcas Plaza beside kidot o of Kwari Road ní Abẹ́òkúta. you better get connected cos hmm, if you snooze you lose. pẹ̀lú FFX máa lọ mọ́tò ni.